lórúkọ ẹ̀yẹn náà tiwa tọpẹ a máa tọpẹ síbòmí sórí ìwà àtọmọ mi ẹ lè fẹ́ràn. Oh, lest I forget. I have a gift for you. You got something for me? Mm. Okay ta ló ní àti wípé báwo ló ṣe jẹ́. Oh, ok síngẹ̀ tí mo ní ọ̀rọ̀ tí síngẹ̀ tí mo sọ fún ẹ tó mo gbàgbé sí inú hotel room mi lábìjà. yes. ok owó mi. o gbàgbé ẹ sí hotel room ẹ àbí o gbàgbé ẹ sọ́dọ̀ girlfriend ẹ tó lọ. no no. this lady came to me ní supermarket mo ti lọ ra nǹkan. You need to see how embarrassed I was. This lady came to me. I missed you. Ah, ah, you will know how sápò tó pọ̀ tó báyìí má jẹ́ kó bá tó yìí. Eléyìí máa ń tó lélẹ̀. Kí lélẹ̀?